أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run atọ́rọ̀lẹ́kùn kàti gẹ̀fánà bíi wa sallallahu alayhi wa sallam eléyìí ni ètò yín ètò wa dáwàtúlẹ̀ haq ìpèpè òdodo èyí tí wọn ò lò tí mọ́dẹ́sítì wẹ̀ nìkọ̀ọ̀kan wa láti mọ́sásí yànnà central mosque tí àwọn ustaasu wa Suleiman Muhammad Al-Awwal amúbíyẹyà tí wọ́n jẹ́ imam àgbà fún wa ń bẹ̀ ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run má jẹ́ kó dàrú o ẹ̀yin ẹ̀yàn wa tí ẹ̀ ń gbọ́ wa nílé náà ọlọ́run má jẹ́ kọ́rọ̀ yín kó dàrú kọ́lọ́nkọ́lá àjọ kan sọ̀rọ̀ kápàdé ọlọ́run lẹ́ni tí ó yọ́nú sẹ́ni kọ̀ọ̀kan wa la haula wala quwwata illa billah ní àná wọ́n ti bá ní sọ̀rọ̀ lórí pé ọ̀dájú àákú ni ànábì náà sàṣálá ọjáde láyé náà ni tá a bá wá kú tẹ̀ ọ̀sítàṣù ṣé ikú lè rẹ̀ ẹ̀sẹ̀ àbí sinmi ń bẹ lẹ́yìn ikú àbẹ̀sán náà láàlọ́ gbà àbí tábà ti kú tó ti parí náà nù kí ni ń bẹ lẹ́yìn ikú. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulilayi wa ba'ad fasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ọpẹ́ ni fọlọ́ba tó sọ wa ní mùsùlùmí àtọ̀rọ̀ àlékún ìkẹ́lọ́ àti gẹ̀rẹ́ fún anabi sallallahu alayhi wa sallam ẹ̀ bá náà máa ń jẹ́ fún gbogbo wa lọ́ba ní sàlékún kí anabi bá ní sàlékún láre àti àwọn àti àwọn sọ̀hábà ọ̀rọ̀ tí a fi tì ní àná lórí ọ̀rọ̀ pé ikú wáyé kò sì sí nǹkan tó lè yẹ ikú náà bí ẹ̀mí bá ti wá bọ́ pẹ́rẹ́ láàrọ̀ ọmọ àná bíi ádámà ìjó ti tán síbẹ̀ nìyẹn kò tán síbẹ̀ ìrìn àjò tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ nìyẹn nítorí wípé ẹnikẹ́ni tẹ́mi rẹ̀ bá ti bọ́ báyìí àlìkíámà tiẹ̀ ó ti dé nìyẹn lójú ẹsẹ̀ tó bá di pé ẹ̀mí bá ti bọ́ tí wọ́n bá ti gba ẹ̀mí ẹ ojú ọmọ padà tẹ̀lé ẹ̀mí yìí lọ ó ní sàn fi pàkíyèsí wa gẹ́gẹ́ bó ṣe wà nù àdìsí Ummi Salama wípé ká fọwọ́ bọ́ òkú yẹn lójú sílẹ̀ padà nítorí pé ojú máa ń tẹ̀lé kíni o ọmọ ń tẹ̀lé ẹ̀mí ni lẹ́yìn eléyìí ojú ẹsẹ̀ tó bá ti di wípé a bá ti rí i pé ẹ̀mí yìí bọ́ tán báyìí ká tètè wẹ òkú yìí ni gẹ́gẹ́ bí táwọn sàn sọ wípé òkú mùsùlùmí kìí ṣe ń ta tún mọ́ dè mọ́lẹ̀ láàrin àwọn èèyàn rẹ̀ mọ́ lẹ́kùrú ìgbà bá ti bọ́ lára rẹ̀ ká wẹ̀ ká sì tè ṣe ètò sísin rẹ̀ onlókù bákan náà tó wà nù hadith àbí ìrọ̀rọ̀ ọ̀sán jẹ́ òye wa wípé ojú ẹsẹ̀ tí wọ́n bá ti gba ẹ̀mí láàárọ̀ ọ̀nà bí adamu báyìí ẹ̀mí gbogbo gbà tí wọ́n bá ti mú ẹ̀mí kúò lára rẹ̀ tó bá jẹ́ ni ọlọ́run ọba wọ́n máa mú lọ sánmà torí pé wọ́n fi ẹ̀mí sí inú mindil wọ́n fi sínú bíi hankachifu tó wípé òórùn alimisiki tó dùn pípọ̀ òní bẹ́ńbẹ́ wọ́n mú lọ sánmà wọ́n máa kànlẹ̀kùn pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ náà màlẹ́kọ́ máa sọ wípé a ẹ̀mí rẹ̀ nìyẹn ayatu a anafsu almutmainna ay ayatu anafsu atọ́yíba filijasari tọ́yíb ìrí ẹ̀mí dáadáa tó ń bẹ̀lá tó gbénu ara dáadáa tó fi etán a máa bọ̀ so ojú ẹsẹ̀ alọ́sọ̀sọ́rọ̀ wà pé kò burú ẹ̀dá ẹ̀mí padà sí ara rẹ̀ ìgbà yẹn nígbà tí wọ́n dà padà sí ara rẹ̀ nínú sàárè bẹ́ẹ̀ ni ìbá sì wà jẹ́ni burúkú ni ojú ẹsẹ̀ wọ́n mú ẹ̀mí wọ́n sọ ń sọkúsọ wọ́n jù ú tí ó bọ̀ ọ́lẹ̀ nísàlẹ̀ lọ́nlọ́nlọ́nlọ́n nítorí wípé ìsàlẹ̀ ìsàlẹ̀ nísàlẹ̀ ilẹ̀ pátápátá ó ní ààyè àwọn ẹ̀mí burúkú wọn ó tún fà bóde padà pẹ̀lú ìnira ó tún lọ padà sára rẹ̀ eléyìí ni wọ́n ń túmọ̀ hadith àbí ìrọ́rọ̀ wípé ẹ tètè lọ́ọ̀rẹ́ máa ń sin òkú torí pé tó bá jẹ́ pé ẹni re ni ojú ẹsẹ̀ ni ọmọ pariwo pé à eh, ẹ tètè gbé mi síbi àyè kẹ́ ẹ tètè gbé mi síbi àyè kẹ́ tó bá jẹ́ ni ibi ànábì ni ẹ kú pé ẹ tètè gbé aburú kúò ní kíni o kúò ní èjìká ara yín bákan náà amsam jóye wa wípé òkúrúgbà téèyàn bá ti dé inú sàárè lójú ẹsẹ̀ mọ̀lẹ́ká méjì ọ̀wọ́ àbá gbogbo ń tàn wí ẹni tí ó bá ti gbàgbọ́ kìí ṣe mùsùlùmí o kìí sì ṣe ẹni tí ó rojú rí ọlọ́run ọba ìgbàgbọ́ yìí náà ni ó sì máa wá tọ́yàn sọ́nà láti lè bá àmọ́ bẹ̀rù Allah subhanahu wa ta'ala nítorí pé ẹlòmíì gbogbo ń tàn wí kò gbàgbọ́ kò sì gbà pé ń rí bẹ́ẹ̀ wallahi bó ṣe rí nìyẹn bí àṣà náà tí ma ti gbókù ìsinú sàárè tán màlàíkà méjì ọwọ́ àbá ìkan jẹ́ munkar ìkan jẹ́ nakir apá kan náà àwọn àfáà ń sọ pé ó owó sí a máa jẹ́ bá wọn àfẹsọ̀rọ̀ tó pọ̀ ń pẹ́ eléyìí akọ́dà àdìsù padà wà lórí rẹ̀ tó sì clear ó kọ yìí wípé bí wọ́n ṣe ń jẹ náà nìyẹn tá màlàíkà méjèèjì ìbá wá dé wọ́n ó jí òkú padà wọ́n ó sì máa bírèrè ìbéèrè wípé ta lọ́lọ́run ọba rẹ̀ ta ni ànábì tó fi mọ ọlọ́run ọba bákan náà tí àwo lọ́n tẹ̀lé ń kírun fọlọ́n bí bá jẹ́ mùsùlùmí yóò máa dá wọn lóhùn wípé ọlọ́run ọlọ́run ọba mi anabi anabi mi ni kọ́dà nínú ẹgbà wa mi mi ni hadith abi rẹ́rọ̀ abisan tó sọ wípé tó bá jẹ́ mùsùlùmí gan ni kọ́dà wọn wà bá mùsùlùmí tó jẹ́ nire ọlọ́run wà gbé àwòrán ilé ayé wá bá nígbà táwọn mọ̀lẹ́kà bá ń bilé rẹ̀ wípé ẹ ta lọ́run rẹ ta ní kankan ọlọ́run wà gbá àwòrán ilé ayé wá bá bí ìgbà tó jẹ́ wípé ilẹ̀ ti wá fẹ́ sú tóòrùn fẹ́ wọ̀ yóò máa pè à sẹ́yìn ò lẹ́ ń bí mi kẹ́ ẹ tó di pé màá da yín lóhùn ẹ jẹ́ ní tiẹ̀ kọ̀kọ́ kírun náà wà ní à a ti mọ̀ pé ó rí béèrè wí ó rí béèrè ìdáhùn pẹ̀lú ní tó ń tiẹ̀ ń wí lẹ́nu yìí ní sùúrù náà ńgbọ̀ bá àwa gan nu ẹni tí clear ibi tó ti kírun eléyìí tún jẹ́ àmọ́ wípé mùsùlùmí ń bi tẹ́mìrì ó tún balẹ̀ dé bí ó sì máa sọ fún wa rè yóò tún máa kírun nínú sàárè rẹ̀ ìyún náà tún padà ń jẹ́ àmọ́ pé ẹ̀rí lélẹ́yìí wípé inú sàárè kì í sáyè ni ọ̀rọ̀ tí lẹ́yìn ìgbà náà ọlọ́run wà ní ọya ẹ mú ẹ là á fún un ibi tójú èèyàn lédè tí wọn bá ń bẹ́ ńlẹ̀ pápá kọ́ fẹ̀ lọ bẹ́ẹ̀ fún wọn wà á la àbàtà àlìjẹ́nnà wà á bá ń bẹ̀ yóò máa gbádùn tìǹbù rẹ̀ máa dùn gbogbo gbà yóò wà náà sàárè ń bẹ̀ tó bá wá jẹ́ pé ẹni ibi ni ojú ọ̀sẹ̀ tí wọ́n bí pé ta lọ́wọ́ bá rẹ̀ ta nàbí rẹ̀ gbogbo mọ́ságbọ̀ táwọn èèyàn máa wí nǹkan kan ní ẹ̀kọ́ tí ràn wọ́n ti bá ń wí ojú ẹsẹ̀ wọ́n jàn ní òdúrọ̀ òdúrọ̀ tí wọ́n bá jẹ́yìn anabisa asram jẹ́ òye wa wípé ariwo tí ó pa gbogbo ohun tí subhanahu wa ta'ala dá òun ni yóò máa gbọ́ ariwo náà àyàfi èèyàn àtàlìjẹ̀nù kọ́dà wọn ò ní lè gbọ́ ohun yìí nítorí wípé tí wọ́n bá gbọ́ ọ̀ngàn ìbákú ni fún ìnira tí ó bá àti tí òkú tí ó wí nínú sàárè nínú yéèyé àti ẹgbàmí ẹgbàmí lẹ́yìn eléyìí amsan jẹ́ òye wa wípé sàárè tá à ń wò yẹn awwalu manazil akhiram ìlọ́fọ̀ tó fi jẹ́ pé Uthman gbogbo àti bá ń sin òkú Uthman tó kù bá kú kì í sunkún wá lọ pàpà kí ló tẹ̀ sunkún tí wọ́n bá ti wá ń gbé sàárè ọmọ sunkún ó torí pàm sàlám jẹ́ òye wa wípé sàárè tẹ̀ ń wò yẹn ó ní ẹ̀kúlẹ̀ àlìkìyàmà ẹ̀ ń bè làǹbẹ̀ pẹ̀rẹ́ in ti ń bẹ lẹ́yìn rẹ̀ yóò máa rọrùn fún lọ ni ẹni tí ọ̀bẹ làǹbẹ̀ yóò tún máa lé sí máa ni torí ẹ̀ bákan náà káyìsùn lọ rè gbámú tá a bá ti ń bọ́nu sàárè pàtá ọjẹ́ nire ni o ọjẹ́ níbi ni o sàárè ọ̀kọ̀ọ̀kọ̀ fún wọn yànnà bó bá wá jẹ́ nire ọlọ́ọ̀pẹ̀ òfin ilẹ̀ padà bó bá jẹ́ ní ibi yóò fò mọ́ kọjá tí ó máa rò tí ó tún wà lára àyà tí ó máa jẹ́ eléyìí wà nù hadith ńgbà tó di pé sáàdù bùnú mu'ad tó sàlàyèsí anamisa salam ní ẹwù nǹkan bíi sẹ́mtì màláyíkà lọ́wọ́ bá rán wípé kí wọ́n wá lọ rè máa wá sin ẹni lọ sí àlìkìyàmà tínú wọ́n sì ń dùn pé ẹni ọlọ́wọ́ bá kan kú àrẹ́bìnrin kọ́dà ọ̀wá ńkàchìfù kan tí ó ní lálìjẹ̀ náà tí wọ́n bá fi ilẹ̀ báyìí ààyè ibi tí ó gbà wẹ̀rẹ́ láyé yàn náà ó ju gbogbo ti ń bẹ láyé yìí wọn ò lè fi rírà tán tó ń ti bẹ́ẹ̀ àrẹ́bí ni kápẹ́ nìkan ọba là níbi ẹ̀fún ìpín sàárè ni ọ̀yẹ̀kẹ́ni ọ̀la ń bí ẹ̀fún ìpín sàárè bákan náà ẹni ò sì padà là ń ẹ̀fún ìpín sàárè kó tó di pé ọlọ́run ọba sọ pé kí sàárè ọ̀padà fi ilẹ̀ gbogbo wa yìí ni sàárè ọ̀padà sí ni o ni ọ̀padà fún mọ́ bákan náà anabi sallallahu alayhi wa sallam ó wa wípé gbogbo ìgbà kí ìgbà tó kù bá ń bẹ́nu sàárè pípọ̀ fún òkú tí ó fi jẹ́ pé bó bá ṣe rí ó ṣe dáadáa tó ẹ̀mí rẹ̀ ò ní lọ sí ààyè ìkẹ́ òun náà ní kó jẹ́ pé ó gbé gbèsè sọ́rùn láyé tó sì ní àǹfààní àti san gbèsè tí ò san tó jẹ́ pé àtẹ̀wọ̀ ní ń fele yìí ṣe irú ẹni báyìí amsam ní pé inna qalbal mu'min mu'allakun bidainihi hatta yuqda an wọ́n mú ẹ̀mí yẹn so ni títí títí tó fi di wípé wọ́n san gbèsè yẹn fún un tí wọn ò bá tí ì rí san fún un ẹ̀mí yẹn wọ́n á ń yẹ síbẹ̀ bákan náà nínú sàárè yìí ìyà tó ń bẹ ń bẹ fún gbogbo ẹni tó bá jẹ́ pé ńgbà tó bá fẹ́ tọ̀ láyé kè má tọ̀ nígbà tí ìtọ̀ tàn pátápátá nídìí rẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ yòókù yóò máa ronú ṣòkòtò rẹ̀ ni ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ wa ẹ dákun bu ẹtí jẹ́rìí kẹ́ ẹ máa fi tọ́tọ̀ yóò tọ̀ tàn ni ó mú ni ó máa fi ra orí ètò ibi tó ti tọ̀ gbogbo eléyìí kò sí ẹ̀rí fún eléyìí bákan náà tá a bá lè lòkúta ká lo ká sì rí pé a lo bí ewé ká rí pé nkẹ́ ó tán dáadáa lára wa kódà ara àwọn tí ó tún jíyà sáré ẹlòmíì kò mọ bí kan láyé tí tọ̀ yóò sì fèsì express báyìí yóò máa pé sójú ń gbé lọ ni ẹlòmíì lè máa tọ̀ láàrin ọjà ẹlòmíì á máa tọ̀ láàrin sùkú gbogbo eléyìí náà ara tí ó fa ìyà sáré fọ́pọ̀lọpọ̀ ni kọ́dàm sàtà tó ń di oyé wa wípé tanazzaw minal bawl ẹ máa farabalẹ̀ tọ̀ ẹ máa tọ̀ girigiri fa inna amata adhabil qabri minhu tí wọ́n bá ní yà ọ́ kárí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àwọn umma mi nínú sáré ibi ìtọ̀ òun ọ̀pọ̀lọpọ̀ ó ti forí gùn ẹ jẹ́ á lára títún máa ń fàyà fún èèyàn púpọ̀ nínú sàárè bó ti rí kọjá èèyàn dáadáa tó oníkéèyàn jẹ́ onínàmímà ẹni tí ó máa gbé ọ̀rọ̀ káàkiri láàrin àwọn èèyàn láti máa fi da àrin àwọn èèyàn rú káàkiri òfin tí ọ̀sẹ̀lẹ̀ gbé egbélé wàá fẹ́lẹ̀ gbé tọ̀hún wàá fẹ́lẹ̀ tẹ́lẹ̀ yìí sì pọ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ wa lónìí àgà láàrin àwọn tí wọ́n jẹ́ obìnrin wa kádàkùn kákìí sára lórí àwọn àlámárì gbogbo àwọn nǹkan báyìí Amsterdam ti jó yìí wípé ara ti máa ń fàyà fún yàn nínú sàárè òní eléyìí náà wà bákan náà bẹ́ẹ̀ dàbá ti wà nù sàárè rẹ̀ pẹ́rẹ́ báyìí yọ̀ọ́ wà ń bẹ́ẹ̀ lẹ́ńtọ́ jẹ́ wípé gbogbo ohun tó ti ṣe pátá síwájú ọlọ́run bá subhanahu wa ta'ala o ní ó dìtà mí tí èèmọ̀ gbádùn bẹ̀ tàbí ní ó padà jẹ́ kíni ni o ní ó padà jà sí ìyà fún kò sí nǹkan kan tó tún lè máa ṣe láǹfààní mọ́ nínú sàárẹ̀ òun àfi nǹkan rẹ̀ tó bá ti fi ilẹ̀ láyé tó jẹ́ pé àǹfààní ti ń bẹ́ ń bẹ̀ gbogbo ìgbà ní tó ń sun tàbọ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé ó fi ọmọ rẹ̀ sáyé lọ tọmọ iná ń padà ń ṣàdúrà fún tàbẹ́ ní fi ìmọ̀ kan sí kejì tó ṣàǹfààní tó jẹ́ pé olórí gbogbo mọ̀ tó sì ṣàǹfààní jù òun náà ni alukur quran bóyá ọkọ yẹn ni kódà tí ó bá ti jẹ quran náà ọkàn dẹ̀ jẹ́ pé ládàárí òní tó ti quran òní nǹkan tó bá tó fi sàwọn èèyàn láǹfààní nínú mọ̀láyé kódà kéèyàn ọkọ yẹn bí wọ́n ṣe é ṣàgbóòbà tí ó sì ní àràmù nù bí wọ́n bá ti ń ṣàgbóòbà tí yóò tún sí láyé mọ́nà pẹ̀lú àánú ọlọ́run yóò tún máa rí ìkẹ́ látọ̀dọ̀ allah subhanahu wa ta'ala eléyìí náà ni nǹkan tí alọ́sọ̀tàn ti ń pè wá sí nínú àdùkọ́ àná wípé wàlúbáàkì yàtọ̀ sọ̀lìhàt bákan náà kásì kíyè sára kárán tí àwọn nǹkan tó wà nù hadith àbí barza al-aslami wal hadith murakabu sahih indama muslimin anusan sọ wípé ẹnì kọ̀ọ̀kan yín ẹsẹ̀ rí òní yẹ báyìí kó òun wájú ọ̀nà ọba tí wòye máa bí lérí àwọn nǹkan kan tó bá dijọ́ gbìyànjú kìámà eléyìí ń gbà tí wọn bá fẹ́ jí apadà ọ̀pọ̀lọpọ̀ àwọn àlámẹ́rì tí ó pọ̀ yóò wà níwájú Allah subhanahu wa ta'ala kò tún pín ibẹ̀ yẹn nígbà gbogbo ẹ̀mí tí wọ́n bá wá ń sà wọ́n jọ tí wọ́n ń sà wọ́n jọ tí wọ́n kú tán lójú ẹsẹ̀ nígbàlọ́n bá wá fẹ́ gbé àdìdẹ náà padà yóò pa màlẹ́kà láṣẹ èyí tó jẹ́ màlẹ́kà tí ó padà fọn fèrè sínú wo tí ó máa sọ wípé ayatu ali idhamu àti irun ara tó ti lẹ̀ mọ́ra wọn àti gbogbo ẹran ara tó ti já mẹ́lẹ̀ alọ́sàn pààyàn láṣẹ ní ìsìn kẹ́ ẹ máa kóra jọ kẹ́ ẹ wá gbàdájọ́ ojú ẹsẹ̀ ó ní ìdájọ́ wà dé níjọ̀gbìnrin àdìkíámà lẹ́yìn ìdájọ́ yìí òǹkàlùkù ọ̀wà àbára rẹ̀ níbi ntọ́ bá pa síwájú síwájú ọlọ́run ọba ẹnì kò sì ní rojú rẹ̀ ọlọ́run ọba ń jọ́nà àfẹ́ntọ́ bá tán sórí la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh waaleykum salaam wa rahmatulahi wa barakatu. ǹjẹ́ bá a bá ti kú ọ̀rọ̀ bù sí i ǹjẹ́ bá a bá ti kú ọ̀rọ̀ bù sí i bàbá dákun má sọ bẹ́ẹ̀ mọ́ màmá dákun má sọ bẹ́ẹ̀ mọ́ ohun tó ń bẹ̀lẹ̀ yín kújukú ohun tó ń bẹ̀lẹ̀ yín kújukú. alhamdulilayi wa salatu wa salam ala rasulillah akí àwọn sásùwà kóhùn kọ́lọ́n balẹ̀kọ́lá kó jẹ́ kíjọ́ tí ẹnì kọ̀ọ̀kan àtàbà pàdé ọlọ́run kó jẹ́jọ́ tí yóò jẹ́jọ́ tó lóore jù fún wa ká sì pàdé rẹ̀ lẹ́ni tí yóò yọ́nú sí wa kọ́lọ́n kó má jẹ́ kí ayé wa kó dàrú alikiyama wa náà ọlọ́run má jẹ́ kó bàjẹ́ kọ́lọ́n kọ́lá jẹ́ kan òṣèré kọ́lá gbónú láhìláyàlá ẹ̀yìn yẹn wa wọ́n ti jẹ́ kó yá pé a kú o ntí sì ń bẹ lẹ́yìn ikú ojú kú lọ o kọ́lọ́n balẹ̀kọ́lá kọ́sàn ẹnì kọ̀ọ̀kan wa eléyìí ni ètò yẹn tó wa dáwọ́tò lè hàk ìpèpè òdodo tí wọn ò lò tí máa ń wáyé láti mọ́sáàsì yànà bódìjà central mosque tí àwọn sásùwà suleiman muhammadu awal amúbíyẹyà tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún wa ń bẹ̀. gẹ́gẹ́ bá a ti máa ń sọ fún wa àwa tí a bá fẹ́ mú àwọn ọmọ wa wá láti wá kẹ́kọ̀ọ́ ń pa alukur'an bóyá ọmọ fẹ́ kékeré tó fẹ́ alukur'an sórí ni programu yìí ń bẹ ní yànà bódìjà bákan náà ilé kéwú tá a ti ń kọ́ nípa èdè lábáwá àti sẹ̀ríà tọ́lọ́wọ́n balẹ̀kẹ́ọ́lá tá a mọ̀ sí madu daril hadith òun náà ń bẹ ní yànà bódìjà fún àgbàlagbà bákan náà ilé kéwú tó jẹ́ wípé àti ìwé méjèèjì ni a mú papọ̀ fún àwọn ọmọ tó jẹ́ pé ètò sáyẹ́ǹsì nìkan òun nìwé tí wọ́n mú mọ́ ọmọ bá fi ìgbà tó ọmọ bá fi jáde secondary school yóò ti lè sọ lárúbá dáadáa tó bá di on the twelve ní July twelve ẹ̀sáàmù gbaniwọlé fún abala ẹlẹ́ẹ̀kejì yóò tún wáyé ní iléèwé wa ní yànnà Bódìjà Central Mosque kọ́nà balẹ̀kọ́lá kó jẹ́ kí àwọn ọmọ wa kún ọ jẹ́ ọmọ ìtútù ojú fún ẹnì kọ̀ọ̀kan wa ah. àtàfẹ́ tún máa béèrè lẹ́kùnrẹ́rẹ́ sí i ká máa pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero zero fifty ninety one fifty eight sixty five bákan náà zero zero fifty ninety one fifty eight sixty five bákan náà zero seven zero sixty six fifty five seventy thirty six zero seven zero sixty six fifty five seventy thirty six àwọn tájú wà nínú lágbára lálẹ́ tòní àwọn náà ni àfàwà Ismail ẹ̀rọ àlà wọn bẹ̀ pẹ̀lú wa sheu abdulrasaq arúgbó lùsùnà àjọ àpapọ̀ ni ẹni tí ń tẹ bọ́tìnì náà ni àfàwà Badmus ẹni rẹ̀ bákan náà ń tó darí ètò Sulaiman Ibrahim Abu Ibrahim wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu.